ìjọba àpapọ̀ kéde ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ bí ìsinmi lẹ́nu iṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa ti kéde pé ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí yóò jẹ́ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì àyájọ́ ayẹyẹ àjọ̀dún idil molud fáwọn ẹlẹ́sìn mùsùlùmí nílẹ̀ wa àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ akọ̀wé àgbà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé abilékọ olúwatóyìn akínládé èyí tó fi síta lórúkọ dókítà olúbùnmi túnjí òjò ti ṣe mínísítà rẹ̀ ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba ilẹ̀ wa ti fòǹtẹ̀lú pé kí ìsinmi wà fún gbogbo èèyàn láti ṣàjọyọ̀ ayẹyẹ idilmolud tọdún yìí nínú ọ̀rọ̀ mínísítà ọ̀hún ló ti bá àwọn ẹlẹ́sìn mùsùlùmí jákèjádò àgbáyé yọ̀ fún ti ayẹyẹ ọdún náà èyí tó tún ṣojú wọn láyọ̀ àti àlàáfíà ó wáá rọ àwọn ọmọ orílẹ̀ wa pé kí wọ́n fààyè gba kí ìfẹ́ jọba láàrin wọn kí wọ́n sì tún ní ìfaradà àti àmójúkúrò lórí ohun tí kò tó nǹkan tàbí tó lè díjà sílẹ̀ láàrin ìlú ju gbogbo rẹ̀ lọ kí wọ́n wo àwòkọ́ṣe dáadáa tí ànábì Muhammad fi lélẹ̀ kí wọ́n máa tẹ̀lé nígbà gbogbo bákan náà ni mínísítà ọ̀hún rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn ọ̀dọ́ pé kí wọ́n mú iṣẹ́ wọn lọ́kùnkúndùn ju ohunkóhun lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.